بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله تزواج العقيدة الواسطية التي عارفين سلعي كنا وعمي الله عز وجل من أمر الله òun ní kọ́lọ́run bá fi rin ilẹ̀ fún ara rẹ̀ wípé òun ní ojú hmm? ọlọ́run fi rin ilẹ̀ fún ara rẹ̀ pé òun ní ojú ojú tó já sí pé tẹ̀lé kú bìjàlálìhí subhanahu ojú tó lẹ́tọ̀ọ́ sọlọ́run ọba báwa náà sì láwọn ojú tiwa. وقوله أصبر واصبر لحكم ربك فإنك بأعيننا أمين واصبر لحكم ربك سيصور فدع جالة داره فإنك بأعيننا nítorí pé ìwọ wà pẹ̀lú ojú wa ọlọ́run fojú rìn ọlọ́run ti sọ nù àyà mi wàhámẹ́ńdà ọ̀hún. wàhámẹ́ńdàhù aláàzáàtì àyẹ̀wò àṣeyọ̀n wàdúsọ̀rọ̀ wàdúsọ̀rọ̀ wàdúsọ̀rọ̀ wọn ni wàhámẹ́ńdàhù agbá nàbì náà aleyhi salatu wa salam aláàzáàtì àlùwàhí àgbèsí e bíi àwọn pákó wàdúsọ̀rọ̀ èyí tó tún lè sùn nínú ọkọ̀ ojú omi nìyàwó tọ́wá sí pé ọkọ̀ ojú omi nìyàwó. تجري بأعيننا جزاء لمن كان كفر كفر كفر كفر كيس كفر كفر كفر هو المصدر اسمه لي كفر فعل مجهول فعل ماض مبني للمجهول ها ونتجري بأعيننا تجاسي في أقوى يلا قلوجوا جزاء كما جزاء لمن كان كفر gbígbé ni lọ odò fún gbogbo àwọn ẹni tí gbọ̀ǹkà nìkan fẹ́ àwọn tí wọ́n bá ṣàìmọ̀ rẹ̀ àwọn tí wọ́n ṣàìmọ̀ rẹ̀ àtọ́wọ́ bá dẹ́ta tó sọ báyìí pé. wà á lè kọ́ ètò àláìka mọ̀hábàtà mi ní. ولتصنع على عيني يعني وألقينا عليك محبة مني ìfẹ́lá tọ̀dọ̀ wa àjù sílẹ̀ ànábì Musa alayhi salatu wassalam walitusna ala aini àti wípé kásìlè máa ṣe nǹkan yẹn mo mọ yóò ṣe yẹn ala aini lójú mi. Surah Taha, Ayah 39. وقالوا قد سمع الله قولا التي تجادلك في زوجها ni ọlọ́run ti gbọ́ yàtọ̀ sífàtò samuel sábàtà ti lè láyà àzàwọ̀jálì ọlọ́run ti gbọ́ gbólóhùn obìnrin èyí tí ń bá ìrìn ànábì ṣe àríyànjiyàn nípa ọ̀rọ̀ ọkọ rẹ̀. ọ̀tẹ́ṣẹ́ ti وتشتكي إلى الله ó sì wá ń ké gbàmígbàmí lọ sọ́dọ̀ ọlọ́run kò ké lọ sọ́dọ̀ ẹlòmíì. wọ́lọ́hu yẹ́sùmáàrún tàhàwúrọ́kù mọ́. wọ́lọ́hu yẹ́sùmáàrún tàhàwúrọ́kù mọ́. ọlọ́run sì ń gbọ́ ọ̀rọ̀ tẹ́yìn méjèèjì ń jọba ara yín sọ. iná lọ àṣẹ mi ń bàṣẹ. kẹ̀mẹ́ta ọlọ́run pààrà sámọ́ọ̀yàn bẹ̀rẹ̀ pé àṣẹ ìròyìn gbígbọ́ orin ilẹ̀ fọlọ́run ọba sàánà ọlọ́run gbọ́ gbogbo ohun gbogbo ó sì rí gbogbo ohun kóhun sọ́tún mẹ́jàdínlá ayé alákọ̀ọ́kọ́. ọkọlù làkọ́lí sẹ́mi alọ́ọ̀rù kọ́ọ̀lá lẹ́bí iná kọ́ọ̀lù iná lọ àtàkì. ó ní ọlọ́run ti gbọ́ kọ́ọ̀lá lẹ́bí iná kọ́ọ̀lù ọ̀rọ̀ àwọn ẹni tó ń sọ pé iná lọ àfàkì ìròyìn pé ọlọ́run ọba nìyí tálákà rẹ̀ wọ́n tún máa ń wí jáde pé àwa yìí ó abọ̀rọ̀ làwa ń tiwa ọlọ́run ti gbọ́rọ̀ wọn àní sífàtò ti gbọ́rọ̀ ìròyìn tó rinlẹ̀ fún ọba dẹ́dà ní sọ́tọ̀ alẹ́ ìmọ̀ràn àyà wọn ètò ọ̀pọ̀lọ̀ àmì yàtàbù rẹ̀ àná lánàá sírọ̀ hùn ọ̀nà jùwà hùn. àmì yàtàbù sáwọn ènìyàn lérò yìí pé àná lánàá àṣàlàhùn pé àwọn ò lè gbọ́ ìkọ̀kọ̀ wọn wọn àjàwà ahùn àti ọ̀rọ̀ jẹ́jẹ́ wọn tí wọ́n ń sọ. bala wàrúsùlù na làdáyé ń yẹ tòbó. ọlọ́run ní bí kò ṣe pé àwọn ìrẹsẹ̀ wa ti sàn àwọn màláíkà làdáyé ń yẹ tòbó wọn ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n ń kọ ogun tó ṣe sọ́tún sọ́kúrò fáyà 80. إنني معكم أسمع وأرى أسمع عين وأرى قل إنني معكم ọlọ́run ọba dẹ́dà ni mo wà pẹ̀lú ẹ̀yin méjèèjì rẹ Musa àti Harun àsìmọ́ọ̀rù mò ń gbọ́ wá àárọ̀ mo sì ń rí sátútọ́ ha aya forty six ó fi hàn pé àníròyìn gbígbà àti rírí orin ilẹ̀ ألم يعلم أن الله يرى بأن الله كيف بأن الله طبعا الله أدرك يا أبو ليلى داريس بأن الله يرى هنا ألم يعلم سيكمني بأن الله يرى كنا نجوا الله يرى هوني سورة العلاك آية 14 الذي يراك حين تكون ọlọ́run ti ń rí ẹ nígbà tó ń dìde sí nàfìlà. ọ̀tàkọ̀ ló bá ka fi ṣáájú dé. àti lílọ bíbọ̀ rẹ láàrin ẹni tí wọ́n ń forí kalẹ̀ sọ́tò eh, ṣùárà eh, sọ́tò ṣùárà two eighteen sí two nineteen. innahu huwa as-sami'ul 'alim. Hmm, ọlọ́run ọba ìrọ̀lùgbọ́ ni alámọ̀tán فقل اعملوا فقل اعملوا فسيرى الله عملكم ورسوله وإن يقول اعملوا وبعد أن اعملوا ما سيشة فسيرى الله عملكم ọlọ́run wọn sì rí iṣẹ́ ayé tá à ń ṣe èyí pé yóò rí lásán yóò yín lẹ́sàn lórí rẹ̀ ọ̀rọ̀ sùn lòhùn wal mu'minun kódà ìránṣẹ́ ọlọ́run ọba òrìṣẹ́ yìí àwọn onígbàgbọ́ òdodo ní ọ̀rẹ́ ló fi já sí pé ẹni tí bá ń ṣaburú àbí ń ṣe rere ọlọ́run ní ọkọ̀ọ̀kọ́ mọ̀ lẹ́yìn náà ni ó fi hàn àwọn màláíkà kí ni ọ̀sẹ̀ wa gbajúmọ̀ yóò fi hàn gbogbo ara yìí ìyẹn pé káṣíìrì ẹnìkan bá tú ta lórí iṣẹ́ rẹ̀ àbí kan kì í ṣàkọ́kọ́ gbà tó ṣe nìyà ọlọ́run ti kọ́kọ́ rí lẹ́yìn ìgbà yóò fi hàn àwọn aleykum salaam wọ́n fi hàn àwọn màláíkà lẹ́yìn ìgbà yẹn ń sẹ́wà fi hàn ara yé ẹni yẹn padà wá gbajúmọ̀ pẹ̀lú sẹ́lá bìyàn. sọ nípa bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n kó lè ìmọ̀lú ẹ̀ máa ṣiṣẹ́ ọ̀sẹ̀yàrá ọlọ́hu àmàlàkùn ọlọ́run ọba òrìṣẹ́ yìí kìí pé ó rí lásán yóò fún yín lẹ́sẹ̀ lórí ẹ̀ ni wọ́n rọ́ sóòlù hó àtòjíṣẹ́ rẹ̀ wàhálì mìíràn àtàwọn onígbàgbọ́ òdodo sọ́tù táwọ̀bá àyà wọn ò fà. bàkọ́ọ̀lù wàhùwà ṣàdédò mìhàr. wàhùwà ṣàdédò mìhàr ọlọ́run ọba yẹn òun ni ó lè kókó ní agbára wọ́n máa ń pè ní àrékèrèké hmm. àwa lè máa wò ó ní ebú fún yẹn ṣùgbọ́n ń dẹ́rù ìfọ̀bà dẹ́dà ìtọ́lọ́wọ́n bá lágbára tẹ́nìkan bá lóun ní ẹ̀rọ eh, tá a bá ní haúlù àti kúwà níbẹ̀ ni mìhálù yẹn ti wá àríkèrèkè eh, eh, ọlọ́run ọba ó lé ní pé ká dọ́gbọ́n báyìí ni àwọn ẹnìkan ó láríkèrèkè níròyìn ti yẹn tá a mọ̀ ṣùgbọ́n ń jẹ́ ìfọ̀bá dẹ́dà sùhánà sọ́tò rà àyà abẹ́ àyà tàtí. ومكروا ومكر الله والله خير للماكرين ومكروا أدري ẹni pé tó bá pè yàn eléte lọ́dọ̀ tiwa wọ́n bu ni ìmọ̀nù ìròyìn ọlọ́run ni wọ́n kàrọ̀ wá wọ́n mọ̀ kàrú wọ́n dètè wọ́n mọ̀ kàrọ̀ lọ́ ọlọ́run náà wá dètè wàláhù khayrul makirin ọlọ́run ló fi ń lóore jù nínú àwọn tí máa ń dètè sọ́tọ̀ alẹ́ mọ́rán àyà fifty four. وقالوا ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون ومكروا مكرا وديتك ومكرنا مكرا الله لا يديتك ọ̀hún làyẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n òun fura òun fura sọ́tò nàmlé ẹ̀yà fífitì. ọ̀pọ̀lọ́ iná ohun yẹ kí ojú rẹ̀ káyọ̀dá. ọlọ́run ní àwọn ènìyàn wọ́n ń dètè kan. wọ́n á pè é odò káyọ̀dá. èmi náà sì ń dètè kan sọ́tò tọ́rí ẹ̀yà fifteen sí sixteen. ìṣẹ́yìn tó sábà ń bẹ̀ ni pé àṣé a lè fi dídètè a lè fi ti àlá ṣùgbọ́n kò yẹ sí pé a wá sọ dorúkọ ọlọ́run pé elétè ni bá a ti lè pè yẹn ní elétè tá a fẹ́ bu àpé ète jàǹbá nínú wà ní fákùn lọ́wà so ṣùgbọ́n tá a bá ròyìn ọlọ́run bíjọ́ tá a bá ròyìn ọlọ́run mọ́kàrà ńlá ní ìlànà àbí ká sọ pé wallahu khairul makirin láti máa wí nìyẹn ọmọ kàrún ọmọ kàrún náà makiran jumla bó ṣe wáyé náà láti máa gbé kalẹ̀ mọ pé ọ wà á lọ wọn ismu fáìlì jáde nù rẹ ọba ní aláhu makir ẹnìkan bá bímọ yóò bá sọ ní abdul makir ní ọgbọ́dọ̀ síbẹ̀ ọ àfikọ́ máa wá ní jumla yẹn wọn bá rìn ẹdí kílíà bẹ́ẹ̀ so ẹ mọ̀ bí ọ̀rọ̀ dáhùn ọba adẹ́dá ni ẹ má bọ̀ dáhùn wàá ní dáhùn kí ẹ wá sọ ọmọ ní abduldah nínú orúkọ ọlọ́run ní adáhùn wa ogójì ọ̀tọ̀ bá ti yóò ní kọ́ ọ̀rọ̀ lọ́wọ́ sùhánà ánà dáhùn sọdí bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ àrùn ẹ̀sẹ̀ rẹ̀ nìyẹn. إن تبدوا خيرا أو تخفوه أو تعفو عن سوء ọlọ́run ní tẹ́ bá fi rere hàn abẹ́ rẹ̀ fi pamọ́ abẹ́ mójú kò níbi làbí tẹ́nìkan ṣe fún yín. nítorí pé lọ́lájú àlá ni káàní àfọwọ́n alámójúkò gbà lọ́lọ́run kọ̀dírọ́n alágbára sí ni sọ́tún nìṣá yà one وليسفهوا ألا تحبون أن يغفر الله لكم hmm. والله غفور رحيم hmm. wọ́n ní wàlíyàfó kí wọ́n mójú kó wàlíyàsfàhó kí wọ́n tún wá lo inú mímọ́ asọ́fó yá sí báàdà làáfó làáfó òun ni kí wọ́n ti mójú kó fún yàn níbi ilé àbí tó ṣe fún un wọ́sọ̀ fún òtún wá sí rere fún lẹ́yìn ìgbà yìí kí wọ́n ya mójúkò kí wọ́n sì lo inú mímọ́ pẹ̀lú àwọn ẹni tọ́sẹ̀ wọn ọlọ́run fi ọ̀rọ̀ yẹn bá láti síbi ẹ̀kọ́ lọ́rọ̀ bíi ọlọ́rọ̀ àyè nígbà tó lérí pé mísítọ́fù lóòótọ́ ìbátan òun ni ṣùgbọ́n aláìní wọn lòún náwó lé lórí ìgbà táwọn yẹn wà tún ṣe awuyewuye pé àyíṣà ṣe ṣìnà òun náà tún kún wọn ah, nọ́ọ̀tì kò ní gbà lọ́rùn mọ́ látòrí lọ. ọlọ́run ọba sọ̀hánà fún ọ̀tá ara rẹ̀ pé ẹni tọ́lọ́run fún lárí sùkì kọ́ má lè rí kóhùn ò lè ṣe dáadáa mọ́ ṣe fámílì wọ́n lè yá fún kí wọ́n mójú kúrò wọ́n lè yẹ sàáhùn kí wọ́n tún lónú mímọ́. aláàtọ̀ ìbúnà àníyàn kìrọ̀ lọ́hùn lẹ́hùn pé àwọn ẹ̀yin ò nífẹ̀ẹ́ sí kọ́lọ́run foríjì yìí ah àbákí ni àforíjì ọlọ́run làwọn wá sí wa torí kọ́lọ́run ọba kọ̀fọ́rù rahim nígbà sáfẹ́ ló láwọn àárín òun ni pé sífàtú ẹlẹ́gọ̀fúrán ń bẹ fún Allah subhanahu wa ta'ala tó ti dẹ́ méjì táwí bẹ́ẹ̀ àtọ́lọ́ba dẹ́dà tó sọ báyìí pé. ولله العزة ولرسوله وللمؤمنين أنا على عزة أقو tí aláà ní fi ìyẹn pé èèyàn gbọ́dọ̀ máa wáyìn lọ́dọ̀ àwọn èèyàn wọn pé kéèyàn lè máa fi wáyìn àwọn ní islam kò wóògùn pẹ̀lú ọlọ́run ọlọ́run ni ó ní gbogbo ògo wọlé rasúlì òjíṣẹ́ ọlọ́run ọba òun ní gbogbo ògo wọlé mọ́mí àtàwọn onígbàgbọ́ òdodo àwọn tí wọn lè máa fi yẹn rìn ẹlẹ́nu máa sọ pé ọ̀rẹ́ ẹnìkan lòun tó ń tọ́ òun sì jẹ́ káfí wọ́n wá wọn ò pé yẹn pàtàkì ni wọ́n fi lè máa kí owó kan àgbẹ̀rẹ̀ pọ̀ láyé oṣù ní òkú lówó àbólókìkí àbọ̀wá lóṣèlú wọn á ní à ah, ọlọ́rọ̀ mi ni tímọ́tímọ́ báyìí lẹ́jọ́ ìwà àti kẹfẹ́rí ọ̀lẹ́lá <laughs> àìsàtú ẹ̀sìn ọlọ́run yẹn máa fi à. Ah, àna muslim kí ló lóò tó máa dùn láì ní wo àdéhùn táwọn mùsùlùmí kó sí láwùjọ ní ìsìn torí àwọn bandit wọn á jàre pé ah ìwọ wá fi rẹmi láàyè o ojúmọ́ àti ọdún ìwọ sọ fún òní ní ìpínlẹ̀ rẹ ní mùsùlùmí wọlé láìla ìzà ọlọ́run ló ní ogun gbogbo ogun yẹyẹ ni wọlé rọ sóòlì òjíṣẹ́ ọlọ́run ló ní gbogbo ogun ó fi hàn pé alẹ́ sùn ní. يعني تعتز بالسنة wọ́n àwọn kan pé obìnrin ni wọ́n tó bá ti bójú báyìí wọ́n máa lọ fún ìyá wọn ní mílìkìrì nípa ọ̀yẹ̀ tá a mú gbà yà rẹ̀ ni kí ìyá wa mú ẹ̀fín ẹ̀ sọ fún wọn nípa ọ̀run ló ní súnmọ̀ wọn ẹ̀tíkẹ́tì náà ó lè wí nítorí pé ògùn bẹ́ẹ̀ bí kí ẹ̀ fi súnmọ̀ kíra rẹ̀ ẹ̀ á nà sùn ní jù òun súnmọ̀ lè mi darí tó من ìmánì مؤمن إن شاء الله ṣáàlá àfọ́tún wí fún ààrẹ so nítorí pé bẹ́ẹ̀ ló gbó wa àtàwọn tó bá dẹ̀dà sọ nípa Iblis. la ọ̀rọ̀ ọ̀rọ̀ wíyánnáhùn la ọ̀rọ̀ wíyánnáhùn ajma'in fa bi'izzatika. لأغوينهم أجمعين ومن قال عزة إلا فلان وقلت عوية إيجي فبعزتك أقول عمر يولون أني أنا في بورا أسلي في سياتكم torí mo téèyàn bá fi búra òun ló tóbi jù lẹ́mìí wọ́n fi wọn ní òṣèré àpá àgbàdo fi èso búra òòṣà Ṣàngó àgbàdo fi búra àgbàdo fi bàbá wa gan búra ọdún tí yẹn bá fi búra wọn tọ́ka sí ní gbogbo yẹn tóbi lẹ́mìí yẹn ìròyìn ọlọ́run yẹn lè fi búra ó wulẹ̀ ya ìyàkuyà ní ilẹ̀ ìbílẹ̀s ìbúra rẹ̀ ìbúra tó tọ́ ni fọbi isaac pẹ̀lú ògo ọlọ́run ògo rẹ̀ iyì rẹ̀ ni mo fi búra là ọ̀hún ìyá nahum ajẹmọ́rin gbọ́n pátá ni ń sìn lọ́nà lápapọ̀ báwọn wà nígbà dáhùn máa sìn wọn lọ́nà lápapọ̀ wọ́n fi apàdà yẹn pé àfi àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ alimọ́kùlásù yìí àwọn tá a fọ̀ mọ́ tọ́wọ́ mi ò ní lè bà lókun sọ́tún sọ́ọ̀tì láyà eighty two àtàwọn bá dẹ́ta tó sọ báyìí pé. tabaraka smu rabbika zil jalali wal ikram. ṣe tabaraka smu rabbika tabaraka ìbùkún eléyìí tí ó gbọ̀ngbọ̀n ń bẹ níbi orúkọ ẹlẹ́dàá rẹ̀ ẹlẹ́dàá rẹ̀ tó ní alìjẹ́láàlì ìyẹn wàá túmọ̀ kí wọ́n máa pè yàn ní abduljalil lẹ́nà alìjẹ́líl lẹ́yìn sàmì ní asúmọ̀ ìlú ayé àzọ̀rọ̀jẹ̀lì alìjẹ́líl ló sí ní ikọ̀ lọ́wọ́ alìjẹ́líl ló sí ní ní national names of Allah àtàmánkà. أما قوام بين القرين ليست من أسماء الله لحسنى أسماء الله حسنى أما قلوا الأدلة الثابتة هي من الكتاب والسنة موقع كان أبوك به صبور صبور رشيدي معنى عبد الرشيد رشيد ليس من أسماء الله صبور ليس من أسماء الله كذلك جليل الجليل ليس من أسماء الله kíkọ́ ni ní tọ́wá pé ní sẹ́kù jalil àwọn kan ń pè ní jalil fúra rẹ̀ tó pé òun ní tó tóbi yàrá tàtàmánná àni yakuna jalilan mustaqbala ọ̀kọ́ burúkọ sọmọ rẹ̀ ń jalilu ọ̀fẹ́ kó tóbi pépé ó jẹ́ yà pàtàkì iná kò fi abudu sí tó ká anna ká ta'taqidu anna al jalil min asma'illah wa laysa min ilà ilà husna. tàbá àròkà ìbùkún tó pọ̀ níbẹ̀ níbi ìsìnmọ̀rọ̀ bíká orúkọ ẹlẹ́dàá rẹ̀ zil jalali èyí tó ní títóbi sọ́kùnrin pé sábà ròyìn ọlọ́run zil jalali náà làáròyìn lásán òfin náà jẹ̀rẹ̀ lóòótọ́ ohun tí ó tún ní jẹ̀rẹ̀ òbí rẹ̀ ní bó ti jáde fún àgbọ̀rọ̀ sọ pé kọ́ ọlọ́run àlùmọ́kìrìmù ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a sọ pé zil ikram zil ikram àfihàn bá gbọ́ sẹ́wà pé ní abdulzil ikram ìyẹn ló tún kù ṣùgbọ́n ìní orí kò ti gòjò àdéhùn ẹ̀kọ́ ọmọ yín bẹ́ẹ̀. mo bá rìn ẹbí yé bẹ́ẹ̀ lórí ìfẹ́ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ohun tó ń jáde fún wa náà ni àdúgbò kẹrin. òkèèrè pé mo bá ti gbọ́ lábáyé náà ló sì fi tẹ̀lé kéwú jẹ́ kálẹ̀ pé tó bàbá ní tẹ́lẹ̀ ìkàràmù tó ń tó tún náà ni ismu min asma'illah ah, àìlè ìrìn kò sí lọ rí bẹ́ẹ̀. bákan náà sọ́tò rahman yẹn àyà seventy eight àyà kankan yìí bẹ́ẹ̀ náà. fàbùdùhù fàbùdùhù àyà. فاعبده واصطبر لعبادته عبادته هل تعلم له سميا؟ آه أني فاعبده sin ọlọ́run yẹn wà sọ́bìrì lé ìbáàdàtẹ́ kó o sì ṣe sùúrù fún jọ́sìn rẹ̀ àlùtàìlẹ́mùláhù sàmìyà ṣèbí wọ́n mọ̀ yìí pé ọlọ́run ní ọkọ̀ tá a máa ń fi pè ni wọ́n fi ní àyà ìbùsọ̀rọ̀ akéré tó yìí ní sọ̀tùmọ́ríyàm àyà sixty five òun nìkan àwọn afáàfin padà kọ́ tí àti wọ́n fi ń takò wọ́n fi dé sí ọ̀rọ̀ padà fún ẹni tó sọ pé tàwíìdù òpin àyà yìí gan yẹ̀rẹ̀nẹ́ rẹ̀ pé tàwíìdù mẹ́ta ló pé sí ọba adẹ́dà sọ yìí pé fàbùtù wàstọ́bìr lè ìbẹ́ẹ̀dàtì hàlìtà àlàmúláhù sẹ́mìyà sí. واستبر لعبادته قوس السرور لوري تفسيره هل تعلم له سميا سو ما يقول ما باني هو كما فيك متى تعالى لي انت قاسيكنا توحيد لكنا على الاسماء وصفات في تحقق يعني مو هو ميجي جنيه ولا كان ربوبيه نوع واقع كان ربوبيه نوع ìkẹta wa jẹ́ kí n tawhidu al-asma wa sifat hmm. wọn a máa mú àyà ìwà pé mẹ́tẹ̀ẹ̀ta ìlọ́kọ sínú. Hmm. ó fi hàn yí pé ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó ní orúkọ ni tó lóko tá a máa fi ń pè wa lam yakun lahu ṣé ẹnì kankan tó jẹ́ kó fáwọn fún kí ni tó máa kó òun ni mo máa fi hàn ẹni tá lè di àpẹẹrẹ rẹ nílé ìwọjọ dọ́gba kò sí fọlọ́n sọ bákan náà nínú ìròyìn ọlọ́run ọba sọ́kànà ọ̀hún tààlà. لا تجعلوا لله أندادا وأنتم تعلمون. ẹ̀mí fi àwọn akẹgbẹ́ kalẹ̀ fọlọ́n ó fi fọlẹ́ inú ìròyìn rẹ̀ ní pé kò lákẹgbẹ́ àwa ni àwa máa ń ní sẹ̀ríkì sẹ̀ríkù ara sẹ̀ríkù tó tóbi jù ìyàwó wa mẹ́mẹ́ ẹ̀ǹkí mo sọ pé ọkùnrin kan tó lórí òun pé kí ọmọ bóun gan ló lódò jù tó ní ẹnì fún wa jahim hmm. iná jahim lẹnì kejì ọ̀dà ìwọ́n tó wí àfẹ́kọ̀ wá kú pẹ̀ fún wa wọn àgbàmọ́ ìdùnnọ́dọ̀ rẹ̀ pé níjọ́ tí ọba wa di ìfà lẹ́kṣọ̀ lórí pé ẹnì kejì jahim ni ọba mú ìyàwó rẹ̀ dání àwọn ìyàwó ní bóò ni àwọn yóò fi wá jẹ sẹ́yìn àdá jahimuki àbí hadi jahimuki jahimu rẹ nìyí ó bẹ̀rẹ̀ pé ohun tó sọ ń pa rẹ̀ ní òun ní ọba làbọ́ ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ lọ́rẹ̀ kó dàkọ̀ lẹ́nu kejì ọ̀rẹ́ tó ní ọ̀rẹ́ kejì pé òun lè kejì níta ẹ̀ bá ti rí níta ẹ̀ rí ẹ̀ hàn pé ó pe Ibrahim ní khalilu wọ́n pa nígbà Muhammad sallallahu alayhi wa sallam ní khalilu kò túmọ̀ ọ̀rẹ́ àjọrin káàjọ ń lòde ọlọ́run ọba ò ní andaj akẹgbẹ́ ẹ̀mí ìwà ìkẹgbẹ́ fọlọ́run ọba wà ń tún tààlẹ́ mọ́ èyí náà dẹ̀ sì mọ̀ pé òní sọ́ọ̀tù bá kọ́rọ́ àyà tó twenty. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله كحب الله ها أفهم عسيني الله لاسن wọ́n ní wàmínà nàásì ọ wà nínú àwọn èèyàn náà yẹ tẹ́kìdù min dunillahi àndáàdà ẹni tí ó máa wá àwọn akẹgbẹ́ míì fún ọlọ́run yóò sì bóna hàn wọ́n sì máa wá nífẹ̀ẹ́ àwọn akẹgbẹ́ yẹn káàbìlà ni wọ́n sì nífẹ̀ẹ́ ọlọ́run hmm. gbogbo eléyìí kí ni fìdí ẹ̀ múlẹ̀ pé ọlọ́run ọ̀la ibi bá àwọn akẹgbẹ́ fún àwọn afẹ́ bá a ṣe ń fẹ́ ọlọ́run sọ́tò bá kọ́ ọ́ yà one sixty five. wàkóòlù wàkóòlù alhamdulilayi ilẹ̀ sí ìlànà yẹtẹ́kì wàládà. ìròyìn ọlọ́run tún nìyẹn sọ pé gbogbo ẹ̀yìn pátá ti àlá mi sí talọ́run ni ọ alẹ́bí làmì yẹtẹ́kì wàládà ọlọ́run tí ọlọ́mọ táwọn pé yẹn láyé nìkan bẹ sọ pé òfin ọba yóò lè bọ́ sí kọ̀ọ̀kan wà lọ ah! wọ́n fọmọ bú wọn pé ilẹ̀ yorùbá bí wọ́n ṣe kéré déédéé wọ́n wọ ọmọ kan tí wọ́n máa fi pẹ́ ni ẹ tàbí kí wọ́n pè ní ìyá gbogbo ìkọ́kọ̀ rẹ̀ bá ní ìyàwó mẹ́rin gbogbo ọmọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta lè pátá wọ́n máa fi pè lórí àlékù àti orí burú làwọn yẹn ka ìbímọ sí mọ́láwọn oníròyìn rẹ̀ ẹni ọ̀kọ́lẹ̀ alhamdulillah sọ pé gbogbo jamiu al-mahamid ta ló lẹ́tọ̀ọ́ sí aláàlú ta ló lọ́hùn yẹn alẹ́bí ìlànà yẹn tẹ́ ẹ̀kẹ́dù aládán ọlọ́hùn tí ò lọ́mọ àṣíròyìn rẹ̀ ní káròyìn ẹ̀kú kò lọ́mọ. ọ̀làhùn yẹ kún láwọn ṣẹ̀rí fún fìlì mọ́lìkì. fíl ẹ̀mí sọ di kẹsàn-án fíl mọ́lìkì kò tún wá ní ṣẹ̀rí kò fìl mọ́lìkì kò ní akẹgbẹ́ nínú ọlá rẹ̀ ọ̀gá ọlọ́dọ́lọ́wọ́ bá ń dára ìrọ́tún láàrin nǹkan lè máa sọ pé èmi náà sọ báyìí bí mi ò sì ṣe léyìn ni ọlọ́run ò lè inú ìròyìn ẹ̀ lọ́wọ́. ọ̀làwọ̀ yẹ kún lọ́wọ́ wàlẹ́ yọ mìíràn zòlì. ọlọ́run ò sì tún ní wàlẹ́ yọ mìíràn zòlì ọlọ́run ò ní ààyò mìíràn zòlì ààyò tí ó jẹ́ alásùnmọ́ rẹ̀ nínú yẹ̀yẹ́ yẹ̀yẹ́ ni gbogbo nǹkan tó yàtọ̀ sí àlá ọlọ́run ò ní wakabiru takbira bí ọlọ́run bá yẹn tóbi ní tìrìbí tóbi suratu al-Isra ìparí sura yẹn ni wọ́n ilẹ̀ wọn. sọ́fì ẹ̀yìn pé àwọn eléyìí ni sifatu al-manfiya àwọn òròyìn tó ṣe pé ń bẹ fún aláṣùn máa fi tarí àwọn kẹ̀kẹ́ dànù ni kọlọ́mọ ẹ̀rí pé nẹ́fìlì ni. Hmm. نفينا àlùwaládá ànilá الله kò ní sẹríkì nàfíyóni kò tún ní wàlíyù mi nàgbọlù nàfíyóni ẹ̀rí pé mo ń ṣe yàní ọ̀nà bí hukum àlàdálẹ́ wípé kìí ṣe fáwọ̀ pé ròyìn ti ń bẹ fọlọ́run nìkan ní bẹ a tún gbọ́dọ̀ mọ àwọn ròyìn tó ṣe fà gbọ́dọ̀ fi ròyìn ọlọ́run. يسبح hmm. له hmm. يسبح لله ما في السماوات وما في الأرض يعني إنصاف ما في الله ما في السماوات وما في الأرض ìwọ̀n tí ń bẹ ní ogun sánà àti ìwọ̀n tí ń bẹ nílẹ̀. làwọn ní mọ́lẹ́kù ọ̀la ọ̀la. àní ẹ máa fún ní sùnkún kìí ṣe kẹsọ láhòlì láhòlì mọ́lẹ́kù wọ láhòlì hàmdù wọ́n máa ń gé sùnkún ni wọ́n máa ṣláìsì ẹ̀ làhùn ìmúlẹ́kù wà láhùn ìhàmù. wọ́n ní láhùn ìmú ikú gbogbo kápá títí aláàánú sí wà láhùn ìhàmùdù àá gbogbo ẹ̀yìn rápátá tí ẹ̀ ní ṣe. wà hùwà àlàkù lè ṣe ìrìnkọ̀dé. àti pé ọlọ́run ọba yà á dá lè ṣe ni lórí ọmọ gbogbo sọ inú ìròyìn ọlọ́run ni pé múlíkù ń jẹ́jẹ́ hàmùdù ń jẹ́jẹ́ ẹ̀fìn rẹ̀ lẹ́fọ́ lọ́tọ́ ajẹ́kọ̀dé ọ̀ṣun تبارك الذي نزل الفرقان على عبده على عبده على عبده هني ìbùkún tó pọ̀ níjẹ ti Allah ilé ìdòdò kan sọ alifurukọ́ọ̀nù kalẹ̀ kọ́ à níjà alifurukọ́ọ̀nù apínrọ́pò tọ́ ala abidi wọ́n sọ kalẹ̀ fẹ́rù rẹ̀ lèyẹ̀kúnà. lèyẹ̀kúnà lil alamina nàzírọ̀. ẹ kó fi lè jẹ́ olùkìlọ̀ ohun tí wọ́n máa ṣe kìlọ̀ fún gbogbo ayé. àlẹ́bí làwọn múlẹ́kù sàmọ́ wá sí wa lò áwọ̀. ọlọ́run tó ní ìkápá gbogbo sámà àti ilẹ̀. ọlọ́run yẹ tẹ́kì wáládá. ọlọ́mọ. ọlọ́run yẹ kún láwọn ṣẹ̀rí fún fèlmọ́lẹ̀. fèlmọ́lẹ̀ hmm? kò tó ní ṣẹ̀rí kò ní akẹgbẹ́ nínú kápá ọ̀la rẹ̀. وخلق كل شيء فقدره تقديرا ó sì dá gbogbo ohun gbogbo wá pé gbogbo rẹ̀ sẹ́ẹ̀rì bá sọ níbẹ̀ pé mẹ́zàlá àti sífàtò tanzil ń bẹ fún àlá mẹ́zàlá bákan náà nù kẹta tó lè wò mẹ́rin ní pé خلق كل شيء ìgbà ní ẹ̀jẹ̀ sífàtò tẹ̀lé ọ̀hún. الفعل من الصفات الفعلية نزل إشل ما كان وخلق كل شيء يسألونه وقدره تقديرا يسأل مبالية وفي كما ثبتت لله عز وجل صفات الذات كذلك ثبتت له صفات الفعل àwọn ọ̀rọ̀ yìí ṣẹ́ kó tó lè lọ fọlọ́ mọ̀tàkàdà láhùn. اتخذ الله من من ولد وما كان معه من إله الله أبا الله وما كان معه من إله kò sì sí ọlọ́run míì tí wọ́n tún máa ṣe pẹ̀lú ọlọ́run ọba. ìlànà dàgbà náà bá kú lò ìlà ìmú. خلق ولعل بعضهم على بعض ولعل كيف ولعل ولعل لعل نوني لعل نوني ولعل على على يعلو اتخذ الله من ولد ولو ولما ها ولما وما كان معه من إله ọlọ́run ò sì ní ẹlòmíì tá a máa sùn tó wá pẹ̀lú ẹ̀ ìdán lazahaba kullu ilahin bima khalaq. tọ́bi rí bẹ́ẹ̀ báyọ̀ yá ipá lọ́hùn kan kí wọ́n kóhun tó bá dá ń jẹ. ibi àwọn ará èmi mọ dá wọn kí máa kó wọn lọ. wọ́n là àlá àlá ba'duhum ala ba'd apá kí wọ́n sì gàjọra wọn lọ́nà ọlọ́run yẹn subhanallah subhanallah amma yasifun. mímọ́ fún àlá yẹn bá fọ ọmọkùnrin ogun tí ò lẹ́tọ̀ọ́ sí amma yasifun tọ́ta yọ ohun táwọn èèyàn fi ń ròyìn rẹ̀ yẹn. عالم الغيب والشهادة والشهادة صدى يفهم سيدا مولي اليوم عالم الغيب الله يا هم لا موجود كذا والشهادة حتى يوم تيار هسي تبعي ọlọ́run ọba yẹn ga tayọ ohun tí wọ́n fi ń kéjì rẹ̀ nínú ìjọsìn sátúmọ̀ mìíràn àyà nineteen sí ninety two gbogbo àwọn kìnìún ọ̀yàn sàǹkóró yẹn ọba dẹ́dà subhanahu wa ta'ala wa wala tadribu. wala tadribu lillahi al-amthal. ẹ̀mí ìwà àpèjúwe fún ọlọ́run tẹ́sán pé irú rẹ̀ ni. إن الله يعلم وأنتم لا تعلمون هذا إن الله يعلم اللهم من كان لازيني إذا كنت تمانجي للدقم وأنتم لا تعلمون أيوة ما متو أيوة ما لهم سورة النحل سامتي 74 قل إنما حرم ربي قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن أجل تمعي لا أقول ربك له قل إنما حرم ربي الفواحش أقول لا دعمي فسلي الفواحش أو إباجة ما ظهر منها وما بطن إذا كان ذات الفقامة والإثم والبغي أشياء حتى بغير الحق لنا تعطى وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا أتكاف كامي كي جعله من وجه سعرك على لوريا وأن تقولوا على الله ما لا تعلمون أتكاف مع صلى الله عليه وسلم عن فرشة العراف وآيات التري حرم ربي أجري صفات التحريم أصلا لمن سنكليوة فقال بعد ذلك الرحمن على العرش استوى إليه قال أكل الله ọlọ́run ọba àjọkà ọdọ́gba sí àlàáṣì fi sáwọn ìmọ̀wá jẹ́ ọ̀nà méje láti rí àti kàwé rí sọ́tùlù àárọ̀ ọ̀rọ̀ ọba tẹ́ta sọ pé iná ọlọ́ba kọ́mọlọ́ọ̀hùn lẹ́dí ìkàlọ́kọ́ sàmáwá àti wàlàhùn dáadájú ẹlẹ́dàá yín òun ni Allah èyí tó ti kọ́ dá ogbó sánà àtìlẹ́ fi sí tata ìyá níjọ́ mẹ́fà fún mọ́sára alàlàáṣì ń tọ́ka sí pé alókè ọlọ́run wa ọwọ́ àdọ́gba sí orí àlàáṣì sọ́tùlù àárọ̀ ayé akínní 154 àtọ́lọ́ bá tẹ̀sán sọ̀tọ̀ Yunus tó ní inna rabbakum Allahu alladhi khalaqa as-samawati wal ard dájú ẹlẹ́dàá yín ni Allah èyí tó ti kọ́ dá ogún sánà àtìlẹ̀ fi sittati ayyam níjọ́ mẹ́fà thumma stawa ala al-arsh sọ̀tọ̀ Yunus ní ayẹlẹ́ kẹta ó tún wá dọ́gba sórí al ìyẹn náà ń tọ́ka sí kókè lọ́wọ́ bá wa ọlọ́run sọ̀tọ̀ Ra'd ó ní Allahu alladhi رفع السماوات بغير عمد ترونها فلهم ما بعثوا في قد سما سكين غير عمد tọ́lọ̀ ọ̀nà ha láì súnpọ̀ kan tẹ́ máa rí báyìí ó fi nǹkan pọ́síbù kí òpó wa mẹ́sùn mẹ́yìn ò lè rí kò súnpọ̀ kan tẹ́ máa gan ní báyìí fún mùsàwá alàlà àrùsì mi dáhà ń lọ ni lẹ́yìn ìgbà yẹn wá dọ́gba sí kíni o sí àlà àrùsì sọ́wọ́tò arúgbàt ayé ẹlẹ́ẹ̀kejì òfin àpòkèlè ọlọ́run wà náà ni sọ́wọ́tò tọ́ ha ọba adé سورة الطه عليه كرم اللهم صل سورة الفرقان الله ثم استوى على العرش الرحمن لين الدقة سوري على عراشي اللهم أبو بعد ذلك سورة الفرقان آية 59 سمي يجي جي كبير بيتك أسر سمعهم سمي يجي تبادو من يجي تبادو تبادو فلوات تيموني وبعد سورة السجدة الله الذي خلق السماوات والأرض ọlọ́run ni ẹni tó ṣe wípé ọ̀dà ogbó sẹ́mi àtìlẹ̀ ọmọ ọbẹ̀ iná fún àwọn fèrèsé tàbí ẹ̀yà àti ohun tí mẹ́lá ní méjèèjì níjọ́ mẹ́fà fún mi sàrà alẹ́láàrùs lẹ́yìn náà dọ́gba sórí ẹ̀láàrùs alókè lọ́lọ́run aṣọ sàjìdá ayẹlẹ́kẹrin ayàtọ̀ kẹrin tàfi dúró nínú sọ́tò alḥadid ọba àti àtọ̀pẹ̀ wọn lẹ́dí kálọ́kọ̀ sàmáwájú ọ̀làrùn fèrèsé tàbí ẹ̀yà fún mi sàrà alẹ́láàrùs ọlọ́run yẹn lọ́dà ogbó sẹ́mi àtìlẹ̀ níjọ́ mẹ́fà lẹ́yìn náà wà dọ́gba sórí àṣù gbogbo àwọn àyè méjèèjì tí bá ń tọ́ka sí kankan àti ń tọ́ka sí ìpàtó ọlọ́ lillahi azza wa jal ìròyìn wíwà lókèlókè ọ̀rìn ilẹ̀ fún dání fún Allah tabaraka wa ta'ala subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Mm-hmm lọ́wọ́ fún ìrìnàjò. ṣé a lè fi ti pé